بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه mo kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí mi ní àsìkò yìí lọ́kùnrin ní obìnrin lọ́mọdé ní àgbà gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ ohun tí mo ń bá yín sọ yìí wípé asalaamu wa rahmatulahi wa barakatuhu. ọ̀kan nù àwọn ọmọ ìyá wa láti Ogun State wọ́n ní wọ́n rìkwẹ́tì kí abára wa sọ̀rọ̀ yìí àbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run kò fi sínú ẹ̀sán dáadáa ẹni náà gbogbo eléyìí tí àbáwá wí náà ọlọ́run kí kọ́gbà lẹ́sìn fún wa àtẹ̀ntí ó wí àti ẹ̀yin tẹ́ gbọ́ ọlọ́run kò jẹ́ wúlò fún gbogbo wa láyé àti lálùkìyàmà ọlọ́run fẹ́ kí n bá gbogbo ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí sọ̀rọ̀ lórí ìpàtàkì ìjọmọ ìyá tọ́lọ́run ọba ṣe wá ní pàtàkì jùlọ nírú àsìkò tí a wà yìí pẹ̀lú gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ látàrí ọ̀rọ̀ covid-19 àjàkálẹ̀ àrùn tí ń dààmú gbogbo ayé kọ̀lọ̀kọ̀mọ́sá fi sọ rẹ̀ sẹ́nu kọ̀ọ̀kan wa. ìjọba ìyanu ìsìláàmù gbogbo ìgbà la gbọ́dọ̀ máa rárá wa létí rẹ̀ pàtó ní pàtàkì jùlọ nírú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí wọ́n pè ní ọmọ ìyá wa dáadáa yìí náà rò pé kánára wa létí bó láti ní jẹ́ kí ìjẹ́ ọmọ ìyá tí ń bẹ láàrin mùsùlùmí bó láti ní jẹ́ kí ọjà káfí rárá wa létí kí làwọn tí a gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ìyá mùsùlùmí sí ara wa pàtàkì jùlọ lẹ́ẹ̀kan sí nínú irú àsìkò tá a wà yìí ṣáájú àbí ọlọ́run subhanahu wa ta'ala ẹni tó ṣe pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú máa rẹ̀ kankan ò sì ní máa ṣẹlẹ̀ àfikún ìpè ní ọwọ́ àánú àkọọ́lẹ̀ pọ́fẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣẹlẹ̀ ni eléyìí tí ń ṣẹlẹ̀ yìí náà kò sẹ́yìn ọlọ́run ọba kí ó sì wá ṣe ní ṣókí náà òun nìkan náà lọ lágbára bẹ́ẹ̀ àbí ọlọ́run subhanahu wa ta'ala ìdààmú yìí ọlọ́run mọ́tà jẹ́ kí ó tètè wá sópin. So ọlọ́run kí ó gbé aburú yìí kó ńlẹ̀ kó gbé kó ń lu tiwa kó gbé kó ń lu gbogbo ayé gbogbo àwọn tí fáírọ́ọ̀sì eh, yìí tí ó ti dàbí ìgbà tí ọkọ lù wọ́n àbí ń bẹ lára wọn Olúwa fún wọn ní àlàáfíà gbogbo àwa tí àwa náà sì wà lálàáfíà ọlọ́mọdé wa lọ orí aburú fáírọ́ọ̀sì yìí àbí gbogbo aburú mẹ́rin náà kó wo gbogbo wa sàn níbi àìsàn òǹkálukú wa náà. olúwàbà subhanahu wa ta'ala àwọn àwa létí nínú al-Qur'an al ọ̀rọ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga subhanahu wa ta'ala ń sọ báyìí pé واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا واذكروا نعمة الله عليكم قلوا أنك النبي الجيسى في مئتين النبوة محمد صلى الله عليه وسلم ń jíṣẹ́ fáwọn mùmínì tàkọ́kọ́ ń sì alukur'an kẹrin mọ̀ nbẹ táwa náà sì ń kádùn ní ìjẹsẹ̀ ń fáwa tá à ń bẹ láyé lónìí náà kí ni iṣẹ́ tọ́lọ̀ ní ọjẹ́ òun ni pé kí gbogbo wa rántí o ni'matallahi alaykum olùwà ní kọ́ dájú ọ̀rọ̀ ọ́ dájú àwọn sọ̀hábẹ́ ìjọ náà ẹ rántí ìdẹ̀rọ̀ ọlọ́run lórí yín kí ni ìdẹ̀rọ̀ ọlọ́run ọba náà in kuntum a'daa fa'alafa bayna qulubikum àtijọ́ ta tẹ́lẹ̀ olùwọ́ba wa fi àánú rẹ̀ ó fi so ọkàn yín pọ̀ ó fi fẹ́ sí àárín yín fa asbahtum bi ni'matihi ikhwana ẹ wá di pẹ̀lú ìkẹ́ ọlọ́run pẹ̀lú àánú rẹ̀ yìí asbahtum bi ni'matihi ikhwana ẹ̀dọ́mọ̀ ẹ̀yà ohun tí ibi tá a fẹ́ lò ń bi yìí ní pàtàkì òun ni pé àṣé kí mùsùlùmí ọkọ́kọ́ mọ̀ pé ìjọ́mọ ẹ̀yà ìsìláàmù tá à ń wí yìí bóò lọ́lọ́wọ́n bá pè é olùwọ́ba ní ni'ma fasbahtum bi ni'matihi pẹ̀lú ìdẹ̀rù ọlọ́run òun lè fi di ọmọ ẹ̀yà. àjẹ́ pé bí n bá wá bira mi kọ́ńtàlùkù náà bira wa ǹjẹ́ ń tí olúwa bá pè ní dẹ̀ra ntòlúwa bá pè ní oore ǹjẹ́ èèyàn mójú tó kọ́mọ̀dé pé èèyàn ṣàfẹ́kù rẹ̀ ni àbí kò ní bìkítà bọ́ba lè sọnù bọ́ba lè bàjẹ́ mo rò pé sì lórí eléyìí náà ni pé gbogbo ohun tí àwa náà mà ní ìdẹ̀ra lóore àti ọba làákà ìmọ̀ tí ń wo kálukú náà ni pé ọlọ́mọdé orí yọ bọ́ ọlọ́mọdé yọ parí bọ́ba rí bẹ́ẹ̀ a jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ rí ìjẹ́ ọmọ ẹ̀yà láàrin mùsùlùmí kan sí kejì ọgbọ́dọ̀ rí lójúpọ̀nà yìí o ojúpọ̀nà kínní ojúpọ̀nà pé ìkẹ́ ọlọ́run ni ìdẹ̀ra ọlọ́run ni àánú ọlọ́run ni oore ni tá a gbọ́dọ̀ jẹ́ kí ọbọ̀ oore ni tá a gbọ́dọ̀ ṣe àfẹ́kù rẹ̀ ní àwùjọ àwa mùsùlùmí. anabuwa muhammad sallallahu wa sallam nínú ọ̀rọ̀ olówó iyebíye èyí tí ànábì a máa fi ṣe wá láǹfààní tí ń fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ akadi ẹ fúnra wa nínú rẹ̀ tí ọjà ama yìí dẹrọ Ọlọ́run ọba yìí bẹni afa asbahatum bẹni ẹmẹti yìí ikhwana anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọsọ kàtígóríkálẹ ọlà amẹlẹ bẹ́ẹ̀ pé alimuslimu akhul mùsùlùmí sí mùsùlùmí ọmọ ìyá ni wọ́n o ọmọ ìyá ni wọ́n o mùsùlùmí gbọ́dọ̀ rí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ ànábì ń júwe síwájú sallallahu alayhi wa kí ni tó máa pé mùsùlùmí jẹ́ ọmọ ìyá mùsùlùmí قال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن kalbuniyan yasudu ba'duhu ba'du ànábì ní sẹ́ rílé ilé tá a kọ́ kalẹ̀ yàrá kan ni fúláàtì ni ó tóbi jù bẹ́ẹ̀ lọ ni gbogbo ń tá à ń pè ní ilé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní mùsùlùmí sí mùsùlùmí ó dàbí odidi ilé ẹyọ kan yasudu ba'duhu ba'du tó ṣe pé ní apá kan ní ń jẹ́ kápá kan ò dúró bàbá kọ́lé kalẹ̀ nísìnyí ògiri apá ọ̀tún ògiri apá òsì ògiri iwájú ògiri ẹ̀yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n múra wọn lọ́wọ́ níjọ́ tí ògiri ilé kan bá ti wó nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí ògiri mẹ́tẹ̀ẹ̀ta tó kù náà ọ̀lẹ bá wọn kọ́dọ̀ súnmọ́ káwọn náà wó anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ẹ̀yin mùmíní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ríra yín ní rí kíni ní rí ilé kan tó ṣe pé ní iye máa gbára wọn mú àwọn ara wọn náà ni wọ́n fi ń ṣe agbára ìyẹn ni pé bó ti lè wù kí ẹnìkan ó kéré tó bó sì ti lè wù kẹ́nìkan lẹ tó láwùjọ mùsùlùmí àgbọ́dọ̀ wọn wò ó pé ní kí ni wọ́n yìí dá mọ́ bọ́ọ̀ bá sí ń bẹ́ a máa gbáyé tiwa lọ mùsùlùmí ríra wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà anabuwa muhammad sallallahu alaihi wa sallam eléyìí tó sọ fún wa nínú hadithi rẹ̀ yìí pé kọ́dà ẹni tó gba hadithi yìí wá ó sọ síwájú nínú hadithi náà pé wa shabbaka bayna usbu'ayn pé anabi tún wá bígbà téèyàn di ìka rẹ̀ méjèèjì pọ̀ báyìí pé sẹ́rí bí ìka méjèèjì ti wà pọ̀ yìí bẹ́ẹ̀ ni mùsùlùmí máa gbára wọn mú bẹ́ẹ̀ ni mùsùlùmí máa jọ ṣe àṣepọ̀ ní títorí pé bí odidi ilé ni tó giri apá ọ̀tún tí ò lè ṣàì kò lè máa bẹ́ bí ọba sógiri ẹgbẹ́ apá òsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú hadith mi kuma látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì tó ṣàlàyé rẹ̀ síwájú sí fún wa lọ́nà tí ó tún gbà yé wa. ànábì fi wá jọ òdìdí ilé ó tún fi wá jọ nǹkan mí ń bò mí qala nabiyyu sallallahu alayhi wa sallam mathalul mu'minina fi tawaddihim wa tarahumihim wa ta'atufihim kamathalil jasadil wahid idha ishtaka minhu 'udwu tada'a lahu sa'iru al-jasadi bis-sahri wal-humma. ànábìlẹ̀ tún rí àpèjúwe míì tẹ́ẹ̀fì mọ bọ́lọ̀ ti fẹ́ kí ẹ rí ọmọ ìyá nǹkan kan náà ní ẹ̀yin mùsùlùmí ànábìlẹ̀ pẹ̀rẹ̀ yín sallallahu alayhi wa sallam níbi bẹ́ẹ̀ ti máa ní àánú ara yín bẹ́ẹ̀ ti máa kẹ́ ara yín bẹ́ẹ̀ ti máa súgbà ara yín bẹ́ẹ̀ ti máa ṣàmójútó ara yín kàmẹ́sàlẹ̀ jẹ́sẹ̀lẹ̀ wáhìdì ànábìlẹ̀ dà gẹ́gẹ́ bí ara ẹ̀yọ̀ kan ara èèyàn kan orí ń bẹ ń bẹ ẹsẹ̀ ń bẹ ń ọwọ́ ń bẹ gbogbo oríkèéríkèé ara ń bẹ lára èèyàn kan ìdásítàkà mínú ọ̀bù èèyàn kan la pè é àmọ́ oríṣiríṣi ara ara ń bẹ lára ẹ̀ tó bá mọ̀ ara yìí ìnira bá gbogbo oríkèé yòókù náà gbádùn mọ́ àbíjọ lẹ́yìn gbọ́ pé wọn lórí ń fọ́yàn àmẹ́sẹ̀ rẹ̀ ní nǹkan kan sí wọn níjọ lẹ gbọ́ pé wọn ó ní ìka kan náà ní dùn kò sí ń tọ́ kan orí rẹ̀ kò kan ẹsẹ̀ rẹ̀ ìdáṣítàkà mínú ní ṣe gbogbo ọjọ́ tí nǹkan bá ti kan nínú àwọn oríkè ara ẹyọ kan yìí gbogbo ara yòókù náà gbádùn gbogbo ara yòókù náà ò lè sùn ewu nínú tó kéré jù lára ọmọnìyàn òun lè yín wa ẹ̀yìn ẹ̀yọ̀ kan mélòó lè yín ẹ̀yọ̀ kan nínú orí wa nínú ara wa nínú ẹsẹ̀ wa nínú ọwọ́ wa bí eyín kan bá kó ìnira báyàn lásán kò gbogbo ara àwọn mọ́ anabi ni ti o bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ o ẹwà anabi wa muhammadu sallallahu alaihi wa sallam ó fi wá bí ọba yé wa ara ẹyọ ẹni eyín ń dùn eyín kan lásán odijọ́ tẹ́yìn náà bá tó gbádùn àbíjọ wọn bá tó yọ kó ń bẹ lórí rẹ̀ tó nísinmi o lára rẹ̀ tó gbádùn o lẹ́sẹ̀ rẹ̀ tó ṣe é lò gbogbo òníra ní ọ̀bà gbogbo ara tó kù látàrí pé n tó kéré púpọ̀ nínú oríkèé ara rẹ̀ ní ìnira bá eléyìí ń tún júwe fún wa àwọn àpẹẹrẹ àpẹẹrẹ àkàwé ìta nẹ́bùa Muhammad sallallahu alaihi wa sallam tó fi jẹ́ àmà bó ti ṣe pàtàkì tó kí mùsùlùmí ó ríra wọn bíi ọmọ ìyá kí mùsùlùmí ó ríra wọn bíi ọ̀kan kan náà ní gbogbo àsìkò pàtàkì jùlọ nírú àsìkò nira eléyìí tí gbogbo ayé wa nù rẹ̀ yìí kò lọ́wọ́ mọ́sà kó ayọ̀ ń bẹ̀ kọ́ là wá. òun ló jẹ́ jẹ́ pé bàbá wo nù tàn gbèsè ayé ànábùa Muhammad sallallahu alaihi wa sallam níjọ́ tá nẹ́bí kú ní gbòòrò maka gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run tó ṣe é jọra wá sí gbòòrò madina nílùú madina inú àkọ́kọ́ tá nẹ́bí kọ́ mójútó òun lọ́rọ̀ ọjọ́ máa yá yìí o òun lọ́rọ̀ ìṣọ̀kan yìí òun lọ́rọ̀ ríra ẹni bí ara kan náà bí ilé kan náà èyí tá nẹ́bí ti kìlọ̀ rẹ̀ fún wa yìí sallallahu alaihi wasallam eléyìí lọ́jọ́ jẹ́ pé ńgbà táwọn tó wá láti maka tá pè ní almuhajirun tí wọ́n dé sílùú Madina wọ́n bá wọn ará Madina tá ń pè ní al-ansor fa akha bainahum rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa mú muhajiri kan ará Maka kan yóò wá mú pẹ̀lú ará Madina kan yóò lẹ́yìn méjèèjì látòní lọ ọmọ ìyá nìyí yóò mú ará Maka kan ará Madina kan ọmọ ìyá rẹ̀ nù. No yóò tún mara maka kan ara madina kan ọmọ ìyá rẹ̀ wọn ò mara wọn rí o wọn ò ríra wọn rí o wọn èso ọmọ ìlú kan náà o síbẹ̀ náà ànábì pa wọn láṣẹ pé kí wọn máa jẹ ọmọ ìyá nínú àkọ́kọ́ sẹ́tà ànábì kọ́ ṣe sallallahu alayhi wa sallam nígbà tó dé lu ìdínà tí ń fi ń rinlẹ̀ pé àṣekí mùsùlùmí ó ríra wọn lọ́kàn bí òṣùṣù ọwọ́ di ara kan bí ilé kan ohun tó ṣe pàtàkì tí islam ò yẹpẹrẹ mú ni o láàrin yìí a pàkíyèsí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ìjẹ́ ọmọ ìyá ìsìláàmù kò ní í ṣe pẹ̀lú pé ọmọ ìlú kan náà ni wá kò ní í ṣe pẹ̀lú pé elédè kan náà ni wá kódà kò ní í ṣe pẹ̀lú pé ibìkan náà láti wá ibìkan náà wọ́n ti bí wa àbọ̀mọ orílẹ̀-èdè kan náà ni wá n ti ń pààyàn pọ̀ níjọmọ ẹ̀yà ìsìláàmù òun ni ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah gbogbo ẹni ọba ti wí kálímà ṣahada tọgbà pé ọ̀sẹ̀ nìkan tá a jọ́sìn fún àyàfolúwọba allah sígbà pa nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam òun là nẹ́bí ọlọ́run òun lòjíṣẹ́ rẹ̀ tó lù wá fi iṣẹ́ rán sí wa. nke kírun ń gbogbo ń tà fi mọ̀ yẹn ní mùsùlùmí àmọ́ ní ti ń jọmọ ìyá ìsìláàmù ojú bá ní o torí náà ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò tí ì gbọ́ yé bẹ́ẹ̀ lónìí bí ọba ṣoore àbí bí ọba ṣàánú àfikọ́jẹ́ ni wọ́n jọ bí wọ́n ń bì kan náà àfikọ́jẹ́ ni tí wọ́n jọ ń ṣèdè kan náà kọ́dà wa burú láwọn ìlú ní ìdẹ́bi pé kọ́dà ẹni tí wọ́n bá tún jọjọ́ mọ ìlú kan náà yóò tún wò pé sọ́mọ àdúgbò kan náà làwọn gbogbo wa báyìí ṣe wa mùsùlùmí o ẹ̀wọ̀n tí a fi sẹ̀rí fúnra wa alánàbùwà muhammad sallallahu alayhi wa sallam yóò mú ara maka tí ò rí ara madina rí tí wọn pàdé rí tí wọn mara wọn rí ti sọ wọn dọmọ ẹ̀yà pé ẹ máa gbégbé ọmọ ẹ̀yà ẹ máa ríra yín bí ọkàn náà ẹ máa ríra yín bí ìgbà tó ṣe pé ìyá kan bàbá kan ló bí yín eléyìí ni ẹ̀kọ́ ńláńlá tí anábùwà muhammad sallallahu alayhi wa sallam tí ó fi lélẹ̀ fún wa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ kọlùwàbà kọ́mọ́sà ṣe àlékún ìyọnu rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábà anábùwà Muhammad kọ́sà àlékún tí a ti gẹ̀ fún anábùwà Muhammad náà sallallahu alayhi wa sallam ẹ̀yin ọmọ ìyá wa mùsùlùmí gbogbo eléyìí tí a ti ń bára wa sọ yìí ìyẹn ni láti fi rinlẹ̀ fún wa pé ìjọ́mọ̀ ìyá mùsùlùmí o kìí ṣe pé bọ́bá wù mí o dandan ni o kìí ṣe tí àfọwọ́ yẹpẹrẹ mú o ọlọ́jà mẹ́rin wa náà quran al-Karim àmúwa nù Muhammad sallallahu alayhi wa sallam àtúmọ̀ àpèjúwe wa nínú ìtàn ìgbésí ayé ànábì ànábì ti practicalize ẹ̀ practically pé bẹ́ẹ̀ ẹ ti gbọ́dọ̀ rí ni mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ọ̀kan a gbọ́dọ̀ jẹ́ ọ̀kan ọmọ ẹ̀yà kọlọ́nkọ́ mọ́sà sí ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀. káwa bọ́ sórí agbami ọ̀rọ̀ àsìkò tá a wà yìí àsìkò kónlé ó gbélé àsìkò tí ọlọ́run ọba ọkàn fi díẹ̀ hàn wá inú bóun ti tó bóun ti ga tó bóun ti lágbára ju gbogbo ẹ̀dá àwọn lọ gbogbo òun lọ dá wa ohun tí gbogbo ayé ń sá sókè sá sódò fún nísìnyí ohun tí kọ́dà ó kéré débi pé kò ṣeé fojú rí allahu akbar allahu akbar virus ó kéré débi pé ẹnìkan ò lè fojú rí àmẹni tí ń bẹ lára rẹ̀ àlè rí òun ní dààmú gbogbo ayé òun ní gbogbo alágbára ayé dọ̀lẹ́ gbogbo ohun tí ayé ní lọ́gbọ́n lówó ní ìmọ̀ràn ní science ní technology gbogbo ẹ̀ la deploy rẹ̀ sí fáírọ́ọ̀sì kékeré yìí síbẹ̀ náà àìrójútu rẹ̀ ọlọ́nkọ́ mọ́sá kó forí ẹ̀sẹ̀ jù wá kọ́ wà ánú ṣe wá gbogbo mọ́tòmọ́tò gbogbo gbéraga ọmọ ànẹ́bí adama ọlọ́run fi bá a ti mọ́ òfin ẹnì kọ̀ọ̀kan wa láì ṣe pé ní wọ́n fi yàn sẹ́wọ̀n òǹkàlùkù ń tira rẹ̀ mọ́lé òǹkálukú bẹ́yàn bá lóun bọ̀ wá kí kọ̀fẹ́ wá kí òun kọ̀ mọ̀ bọ́yọ́ ní fáírọ́ọ̀sì la òǹkálukú bá a bá pàdé ara wa ẹ̀ má bara yín lọ́wọ́ mọ́ o kọ́mọ yìí pé ọwọ́ rẹ̀ ọwọ́ fáírọ́ọ̀sì ni ó fi bà ọ́ lọ́wọ́ inna lillahi wa inna ilayhi raji'un kódò burú débi pé kódà lè lọ mọ́sálásí lọ kírun mọ́ kódà kí jí màmá inna lillahi wa inna ilayhi raji'un olùwádàkùn mọ́sáwá sí wa mọ́sáàbá wa ká àdáwò yìí tètè bá wa ká kó lẹ̀ ọlọ́run kọ́ mọ́sá dágbà ìgbà rọrùn kọ́ dá padà fún gbogbo ayé kọ́ dá padà ń lu wa kọ́ dá padà sí gbogbo ìlú ayé náà àmọ́ gbogbo eléyìí fi ń hàn wá bọ́mọ anábì adama ti mọ o gbogbo àwọn kan lálágbára àwọn kan ni wọ́n nímọ̀ àwọn kan lọ́mọ science àwọn kan ni wọ́n wà advanced gbogbo ń kálukú lọ́mọ bó ti mọ nínú ìta wà ń ẹrù wọn lọ ìlú èbó irú ara yìí wọn ò lè tọ́jú rẹ̀ ní nàìjíríà àwọn ìbógun ọ̀rẹ́ dì àti jẹ́nìkan gbá rẹ̀ wá lu àwọn mẹ́nìfẹ́ ẹ̀rí ibi tí ọlọ́wọ́n bá fi bí òǹkàlùkọ́ máa nẹ́bí àdámà bá a ti mọ́ nǹkan kínkínní lásán lọ́lọ́run kan fi ló fi agbára rẹ̀ ló fi hàn ayé torí náà bàbá wa jẹ́ báyìí lásìkò tá a wá wà yìí ọ̀rẹ́lẹ́fàǹtì náà kárànra wà létí pẹ̀ntà tí ń wí látàárọ̀ bó ló ṣe fi hàn pé ọmọ ìyá rẹ mùsùlùmí lẹ́yìn tí ń bẹ nílé kejì tóun náà tilẹ̀kùn tiẹ̀ tí náà ti tiẹ̀ ọmọ ìyá rẹ mùsùlùmí òun lẹni tẹ́ ẹ ti ń tiẹ̀ lé mọ́jì ń mọ́ ríra yín torípórí fóònù ló kù tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ á nírú àsìkò ìṣòro àsìkò ìdààmú báyìí. àkọ́kọ́ a padà sínú ọ̀rọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú hadithu tí anasu ibn malik radiyallahu anhu kan náà wà gba sọ̀hádì anábùwà muhammad sallallahu alayhi wa sallam anasi gba hadithi wa lọ́dọ̀ anábì báyìí pé ọlá anábì la yu'minu ahadukum حتى حتى يحب لنفسه ما يحب لغيره متفق عليه حديث وعفان لاني الإمام البخاري والإمام مسلم قالوا قوكي عميجيجي أنا وقع حديثي و لكن ولا النبي صلى الله عليه وسلم ولا النبي لين لجمو منيو لا يؤمن إيمان وي لا يؤمن ìtumọ̀ ẹ̀ ń bẹ̀rẹ̀ nìyẹn pé ìmánì èèyàn ò pé o kò yẹ ṣe mùsùlùmí tààrà kò yẹ ṣe mùsùlùmí gidi títí hatta yuhibba li nafsihi ma yuhibbu li ghayri títí òfin ṣe pé ní bó ti fi ó fún un náà ni wọ́n fẹ́ kó rí fẹ́lòmí nílẹ̀ Yorùbá wa ní kó fún ọ gẹ́gẹ́ bí èrò rẹ sí mi kó fún èmi náà gẹ́gẹ́ bí èrò mi sí ọ ànábì lọ́tì ẹ̀ yàtọ̀ fún tá a kàn fẹnu wí lásán kọ́dọ̀ ó ní í ṣe pẹ̀lú kíní ń jẹ́ ìmánì kíní ń jẹ́ mùsùlùmí kíní ń jẹ́ mùmìnì lára ẹni kọ̀ọ̀kan wa péyàn ọba tí máa hùwà bẹ́ẹ̀ kọ́ máa ṣèṣe bẹ́ẹ̀ kò sí pé ntọ́ ọba fẹ́ forí ara ẹ̀ òun náà lọ fẹ́ fáwọn ọmọ ìyá rẹ̀ ànábì ní máa níyàn pé ẹ̀yẹ́ ṣe mùsùlùmí gidi torí náà láàfin pàkíyèsí wa covid nineteen tí ń bá yé jà yìí àti ṣàlàyé fúnra wa pé n ti ń fa ni virus tẹ́nìkan ò lè fojú rí àwọn tọ́lọ̀ wa fún nímọ̀ níwọ̀n ba bó ti fún wọn mọ́ torí níwọ̀n ba ni gbogbo ẹ̀ ọ̀hàn nísìnyí ní bá wí kan lónìí wọ́n tún ní òrí bẹ́ẹ̀ má lọ́la olúwa ti sọ tẹ́lẹ̀ gbogbo ọmọ tó ń fọmọ ànábì ádámà ìmọ̀ díẹ̀ ni ìmọ̀ díẹ̀ ni lórí eléyìí tá à ń sọ òun ni pé àwọn tọ́lọ̀ ń fún nímọ̀ lẹ́nu ọba tó fún wọn yìí wọ́n jẹ́ wá yé wa wọ́n fa àwọn fáàkì kan hàn wá nínú ní tí wọ́n já mọ̀ ni pé ní fáírọ́ọ̀sì yìí lè wà lára ẹlòmíì tí ó sì ní dààmú òun àmọ́ tóun ta ìdààmú rẹ̀ yìí náà ẹlòmíì lè tara rẹ̀ kó ẹni ó tara rẹ̀ kó yìí ó lè jẹ́ dààmú fóun kọ́dọ̀ ó lè gbẹ̀mí lọ́rùn rẹ̀ òun láfi pàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ tọrọ ò tí ì yé wípé a nǹkan kan ò sẹ́mi ẹ̀mí ọ̀ jáde ẹ̀bá àwọn tọrọ ẹ̀ ni wọ́n ní wọ́n má jáde ẹ̀mí ọ̀ lọ mọ́sálásí nǹkan kan ò sẹ́mi bí nǹkan kan bá bí nǹkan kan ò bá ṣèwọ tó bá yẹ pé wọ́n ló ṣokùnfà tí nǹkan fi ṣẹlòmíì ọ̀fẹ́ràn tó ọ̀fẹ́ fórí ara rẹ ọ̀fẹ́ fọmọ ìyá rẹ o anabi sallallahu alaihi wasallam sì ní ẹnìkan ò ní jẹ́ mọ́mì ní òdodo tààrà àyàfìgbà tó bá tó nífẹ̀ẹ́ tó fẹ́ fórí ara rẹ òun náà nìkan fẹ́ fún ọmọ ìyá rẹ kọ̀sẹ́nìkan nu gbogbo àwọn tí ń wírú ọ̀rọ̀ yìí tí wọ́n sọ fún un pé ẹnìkan ń bẹ tí fáírọ́ọ̀sì ń bẹ lára rẹ̀ níta ń bi tọ́ ń lọ máa bọ̀ wá lọ bá òun náà ní fẹ́ lọ yóò ní kọ́ mọ́ kó bá òun torí náà ẹ dákun gbogbo ọ̀lọ́ tí wọ́n ń kì fún wa yìí ọba ṣẹ̀ríà islam mo bẹ́ẹ̀ pé a bá fẹ́ sin àbá bá fẹ́ wúkọ́ mọ̀ wù ú ní wù ú kọ́ àbí má sin nísìn tí ó fi ta bá ẹlòmíín nígbà tá a kò fojú rí ní tí wọ́n ní ń dààmú ẹnìkọ̀ọ̀kan yìí torí náà àkọ́kọ́ ọ̀nà tí a fẹ́ gbára wa mọ̀ràn tẹ́yìn ó fi fìjọ́ mọ ìyá dáadáa hàn lásìkò yìí òun ni pé ntọ́ ọba fẹ́ forí ara rẹ ní dáadáa lálàáfíà bẹ́ẹ̀ náà ni kò fẹ́ fún gbogbo ọmọ ìyá rẹ gbogbo alábàágbé rẹ eléyìí ni àkọ́kọ́ nínú àwọn ọ̀nà tá a fi fi ìjọba ìyá tààrà hàn nírú àsìkò tá a wà yìí. bákan náà nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam mi tí ọ̀kan náà àwọn àgbà sọ̀hábì ànábì ní abdullahi bin amr ibn al-aas radiyallahu ta'ala anhu wa an abi ọlọ́nkọ́ mọ́sá yọnu sún àti bàbá rẹ̀ sọ̀hábì ànábì wa muhammad àméjèèjì sallallahu alayhi wa sallam òun náà gba hadithi wa lọ́dọ̀ ànábì báyìí pé ọlọ́ ànábì ní arrahimuna yarhamuhum arrahman arhamu man ard yarhamukum man fis samaa ànábì lóluwọ ọba arrahman ọba oníkẹ́ tọ́pọ̀ ọba àjọkẹ́ ayé arrahimuna yarhamuhum arrahman yóò máa sàánú gbogbo ẹni tí ń bá ń sàánú yàn yarhamu man fil ard torí náà dọwọ́ yín ẹ sàánú àwọn tí ń bẹ lórí ilẹ̀ o yarhamukum man fis sama kọ́lọ́hún tí ń bẹ ní sánmà náà kọba àwọn àánú sí náà ẹ̀rí ní àsìkò tá a wà yìí àsìkò téèyàn fi àánú hàn sọmọlàkejì ẹ̀ òun lásìkò yìí o bọ́ọ̀ bá fẹ́ kọ́ lọ́wọ́ fàánú hàn sí wọn náà nígbà tó ní ìdí àánú rẹ̀ ẹnìkan ò sì ní bẹ láyé tí ò ní ní ìdí àánú ọlọ́run torí náà ẹ gbogbo ẹ̀yin olùtẹ́tí sí mi gbogbo ọ̀nà tó o bá mọ̀ pé o lè fàánú hàn o lè fèkẹ́ hàn o lè fi ìṣáájú hàn sí ọmọ ìyá rẹ mùsùlùmí lásìkò tá a wà yìí dandan ni kò ṣe bẹ́ẹ̀ ànábì ní ẹ̀kẹ́ àwọn èèyàn tí ń bẹ lórí ilẹ̀ yarhamukum man fi sama tẹ̀yin náà bá fẹ́ rí kẹgbà lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí ń bẹ ní sama nítorí báyìí àwa náà mọ irú àwùjọ tí à ń gbé amọ̀rú ọ̀nà àsìkí tọ́lọ̀ ń ṣe fún kálukú mélòó nú ọmọ nàìjíríà ló ní iṣẹ́ oṣù tí ń retí kẹ́nìkan fún un lówó oṣù minority ni wọ́n àwa tá à ń ṣiṣẹ́ tá a pè á bọ́sù bá dé bọ́sù bá parí ń gbowó oṣù èyí tó pọ̀ jù nínú àwọn ọmọ ẹ̀yà wa òun làwọn ti ń ṣiṣẹ́ òòjọ́ tó yẹ pé nítorí wọn bá pa lójúmọ́ òun náà ni wọ́n jẹ o ní wọn bá pa tòní ní wọn bá jẹ èyí tí wọn bá ṣe lọ́la èyí tó pọ̀ jù lọ́dọ̀ ẹlòmíì ní bóyá ó ṣiṣẹ́ ní tí ó jẹ́ ńjọ́ méjì àbíjọ́ mẹ́ta ó kéré nínú àwọn ọmọ ìyá wa tó dó ní sí ọwọ́ tó dó ní sòwò à ń lọ ta wórógbó kankan tí ó ní tí ó tó ná lọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ìjọba wa léèyàn ọmọ jáde fọ́sẹ̀ méjì kíní ọmọ jẹ arabi tó ti fi hàn ó yorùhámù man fil ardi yorùhámù kún man fis samaa ẹ ṣàánú àwọn tí ń bẹ lórí ilẹ̀ o kẹ́yìn ó lè bá aráàánú gbà lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí ń bẹ ní sánmà nínú hadithi mi kúmọ́ tànàbí tún fi rin ilẹ̀ tó tún jẹ́ ó yé wa sí قال النبي صلى الله عليه وسلم ليس المؤمن الذي ليس المؤمن الذي يشبع وجاره جائع ànábì nírú ẹni bẹ́ẹ̀ ṣe mùmìnì lẹ́ẹ̀kan sí ìyẹn ni pé kìí ṣe mùmìnì tààrà gẹ́gẹ́ bá a ti wí níbi ìtumọ̀ àtàkọ́kọ́ náà kìí mùsùlùmí tó pé kìí mùsùlùmí gidi gbogbo ẹni tó bá ṣe pé ní òun yó ó sì mọ̀ fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀hún yìí ilé kejì ilé kẹta yàrá kejì yàrá kẹta ẹ̀bì ni wọ́n sùn alábùwà Muhammad sallallahu ni ẹni tí ń bá ń ẹ̀dákun ẹ̀já gbìyànjú èyí táwa náà fi gba ìkẹ́ àánú látọ̀dọ̀ ọlọ́run opportunity ní ẹ̀já rí sí má rí pé nìkan dààmú rẹ̀ gbìyànjú bọ́ ọba ti lágbára mọ́ amọ́rú àwọn tá a wí yìí tó ṣe pé míyàn bá ní wọ́n mọ́ lọ ṣiṣẹ́ ẹjọ́ kan ẹjọ́ méjì lásán à ń bẹ̀ nílé mọ́ jáde mọ́ ṣiṣẹ́ fọ́ọ̀sẹ̀ méjì ìnira ńláńlá ni o ẹ ṣàánú wọn o ẹ fún wọn nínú díẹ̀ nínú tọ́lọ́wọ́n bá bùn yín o irhamu man fi al-ard yarhamukum man fi as-sama bàbá tí wàá wí fún àwọn tọ́lọ́wọ́n bá bùkún pé kí wọ́n sàánú gbogbo ẹni tó kù díẹ̀ káàtó fún àsọ̀run gbogbo tálíkà náà kò sínú ìròyìn dáadáa kí mùsùlùmí ọjọ́ lọ́kànjúà kí mùsùlùmí ọjọ́ lójú kòkòrò mùsùlùmí èso lójú kòkòrò mùsùlùmí ìsẹni tí máa tí máa tí máa dúó léèyàn lórí kankankan pé àfikẹ́ fún mi àfikẹ́ fún mi ẹ̀rántí pé ẹni tẹ́ ń lọ bá tẹ̀ ń bì náà ó níbi dágbára tiẹ̀ náà mà gbogbo ń tọ́ bá fún yín ẹ gbà á pẹ̀lú ìdùnnú ẹ ṣàdúrà fún ẹ àmọ́ àtẹnu tọ́ wá fún wa náà ní àdúró ń tọ́ lọ́wọ́ ọba fún ọ̀rọ̀kọ̀rọ̀ lélẹ́yìí tí ó yẹ tó máa jáde lẹ́nu mùsùlùmí olùwàfẹ́ kí olówó ṣàánú mẹ̀kúnnù ọfẹ kí mẹ̀kúnnù náà ọmọ ẹ ẹ kọmọ rírì tí olówó bá ṣe fún kó náà láàánú rẹ̀ torí náà irhamu man fil irhamu man fil ardi yarhamukum man fis sama ẹ nínú ohun tí afẹ́pà kíyèsí wá sí pàtàkì jùlọ tààfi fi hàn pé agbágbọ́yé kájọba ẹ̀yà màyà gidi gẹ́gẹ́ bí islam ti fẹ́ ká jẹ́ òun ni pé ìnira làwọn èèyàn wà ń bẹ̀ yìí gbogbo ayé ní bẹ́ẹ̀ ní ònira ọlọ́nkọ́ kó wa yọ ni ọlọ́nkọ́ mọ́sà kó forí ẹ̀ṣẹ̀ jìn wá kó ṣàánú wa kó má wo tiwa ni ọmọ ànábì adama ti kọjá àlà púpọ̀ àfi bíi pé kò sọ́lọ́run tó lè gbá wa mú òun lọ́wọ́ agbá wa mú ló ń kálukú ń sá kì o òun kálukú lọ́wọ́ àánú ní ònira o olówó ń bẹ nù nira tálíkà ń bẹ nù nira obìnrin ọkùnrin àgbàlagbà ọmọdé ọ̀dọ̀ ọlọ́run nìkan ló tí gbogbo wa ń sá lọ lọ́nkọ́ mọ́sá gbàpẹ́ wa o lọ́nkọ́ mọ́sá mójúkò láì fi wa kọ́ sànù wa torí náà inú tó burú jáì òun ni báwọn èèyàn bá wá ti wà nù nira báyìí kí mùsùlùmí ó tún máa wá wọ́nà tí ó fi ṣàlékún nira náà okùnfà bínú ọlọ́run yìí ọlọ́mọbìnrin sí wa gbogbo ọ̀nà tó bá mọ̀ wípé bí n bá ṣe nǹkan báyìí yóò lékún nira tí ń mú àwọn èèyàn yìí ni dákun má ṣe o bẹ̀rẹ̀ látòrí gbogbo ẹni tí ń tajà mọ́tòrí opportunity pé èmi nìkan ló kù tí mo lọ́jà yìí gbogbo iye tí n bá pè wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n gbọ́dọ̀ rà á ní bẹ̀rù ọlọ́run o bẹ̀rù ọlọ́run o ìmọ̀ fi ara ní èèyàn ìnà ń tọ́lọ́wọ́n ọbọ̀ ni o pàtàkì jùlọ nígbà táwọn èèyàn bá ti wàá wà náà nira gbogbogbò báyìí àtẹ̀tọ́ da láti wí ni àní ẹsẹ̀ kẹ́ ẹsẹ̀ dẹkùn ẹsẹ̀ àánú àwọn ará àwọn àwọn tí ń bẹ lórí ilẹ̀ kò lówó lè ba àṣàánú ẹ̀yìn náà ìtọ́ wa burú jáì òní kò ṣe pé tí ṣètọ́ ní èṣù ó tún wá gbé sí làákà ẹlòmíì òní pé ah opportunity ni o ọjà yín wọn ẹ má tètè ta o iye báyìí ni ẹ sọ ọ́ di o àbá wa ń ṣe mítíìnì à ń ṣe mítíìnì jàǹbá àwọn ọlọ́jà àwọn olówó ẹ dákun ọlọ́run ò ní jẹ́ ṣìṣe kò ní já wa náà ṣìṣe ntí ń bẹ ńlẹ̀ yọ tán ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ti dákọ̀ tán ẹ gbogbo ẹni tí fara ní gbogbo ẹni tẹ́ ti jàǹbá gbogbo ayé tẹ́ ti dààmú gbogbo eléyìí ti wọnú àkọọ́lẹ̀ yín torí náà ntọ́lọ́run bá sì kọ́ máa ní láti kí ọ̀ní ọ̀jẹ̀ téèyàn o àrọ gbogbo mùsùlùmí tí ń gbọ́n tí mò ń sọ yìí wọ́n ṣàlékún nira fáwọn èèyàn nù tí wọ́n wà yìí àti mùsùlùmí wọn àtẹlùmíì má nẹ́nì kálá olùwọ̀fẹ́ ká máa nira wa la àbẹ̀rẹ̀ látòrí ẹ̀yin ọlọ́jà ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ ọlọ́jà náà inú ibi tí ọmọ ànábì ádámà tí tẹlùmíì burú dé òun ni pé ìjọba ní ẹ máa há nǹkan fáwọn èèyàn wípé a lásìkò yìí o àwọn èèyàn lọ ṣiṣẹ́ o ọ̀dà ẹ̀ lọ fún wọn ní nǹkan báyìí ẹ fún wọn gàárì ẹ fún wọn ní ráìsì ẹ fún wọn lẹ́wà kọ́dà wọn ní wọn pín owó fẹ́ lòmíì èèyàn bá tún wá rò pé bí irú owó báyìí irú oúnjẹ báyìí lòun ó ti rí nǹkan kan tóun èèlà ń tòun ọlọ́mọdé ṣe tí parun o mọ́lẹ́kùn nira àwọn èèyàn kọlọ́nkọ́ má ba wá gbé ìnira tágbára tiẹ̀ náà ní ká kọ́mọ wá gbé kọ̀ǹgbá ìwà kọ́mọ sàṣàmì ẹnì kọ̀ọ̀kan wa torí náà dákun nínú àwọn ọ̀nà tí a fi lè fi ìjọba ẹ̀yà tààrà hàn òun ni pé kásẹ̀dẹ̀kùn fáwọn èèyàn lásìkò yìí bọ́ọ̀ bá sì wá ní tí ìwé ìṣèdẹ̀kùn lákùnmọ́tún ṣe àlékún ìnira kún ìnira tí ń bẹ ń tà yìí ọ̀nà kọ́mọ́sà àbẹ̀wò ká kó ẹ̀rí nínú àwọn ọ̀nà èyí tí a fi fi ìjọmọ ẹ̀yà ìjọmọ ẹ̀yà tààrà gẹ́gẹ́ bí gidi eléyìí tá a fi fi hàn lásìkò yìí òun ni al-amru bil ma'rufi àsìkò téèyàn ó jí sí ọlọ́run láwa yìí tó pe àwọn èèyàn láti gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu opportunity ní gbogbo olórí kankan gbogbo ẹni tẹ́tí rẹ̀ di etí rẹ̀ ó sì nísìn gbogbo ẹni tí ó gbà pọ́lọ́hún ń bẹ yó gbà pé ń bẹ nísìn torí náà is an opportunity kéèyàn ò fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹni ó ti mà pé ń ṣe nǹkan kan tí ò dáa súnmọ́ lásìkò yìí ó pé sẹ́rí pé bọ́lọ̀n bá fẹ́ pa gbogbo ayé rẹ in one second kò kò kò kò nira kò lọ́nà ní nǹkan kan tí ó sì ní máa lé wa kí àbí ṣé ọlọ́run ń lé wa kí nísìnyí tá a fi ń sá ntí ó ní ọmọ dààmú kálukú nísìnyí nítójú ò lè rí ni dépò pé a wà pé a mú a lù a pa á bọ́lọ̀n bá fẹ́ pa gbogbo ayé rẹ láàrin ìṣẹ́jú kan àbí tí ó tó bẹ́ẹ̀ eléyìí ti tó fún wa ká fi mọ̀ pé ó kéré nù tọ́lọ́wọ́n bá lè ṣe torí náà opportunity ni ká fi kìlọ̀ fún gbogbo aláburú gbogbo ọ̀nà táwọn èèyàn gba àṣàburú táwa náà mọ̀ pé kò dáa gbogbo ẹni tí ò rí lé ọtí lọ mọ́ kákun má tún padà síbẹ̀ bí covid nineteen bá lọ gbogbo ẹni tí ò rí lé aṣẹ́wó lọ mọ́ má tún padà síbẹ̀ mọ́ kódà gbogbo ẹni ó pé wọ́n lọ ní sìgá covid nineteen lè tún dààmú rẹ̀ ju ẹlòmíì lọ wọn náà rí as golden opportunity ọ̀pá sìgá mímu tì gbogbo nǹkan tí ń pani lára ọ̀nà islam ti kọ̀ fún wa tẹ́lẹ̀ torí náà mo ní opportunity ńláńlá ni ká fi sàánú ara wa al'amuru bil ma'rufi wan nahyu anil munkar gbogbo ẹni tá a rí i pé ń ṣe dáadáa àsìkò ní tá a encourage wọn tá a support wọn tá a cooperate pẹ̀lú wọn ẹjẹ́ àjọṣe dáadáa tẹ̀ ń ṣe yìí dáa gbogbo ẹni tá a bá sì rí i pé ń ṣe ń tí ọ̀ dáa yálà nù àwọn ìtì àrùn títà mẹ́nu báyìí àbómi náà gbogbo ẹni tí ń gbowó èlé tí ń gba rìbá olúwa ọ̀fẹ́ o gbogbo ẹni tí ń lọ yáwó ní báǹkì àbẹni tí ń yáwó ní kọpírẹ́tìfù tí wọ́n ń gba èlé tí wọ́n ń san èlé èèwọ̀ ni o èèwọ̀ ńláńlá ni fún mùsùlùmí láti máa ṣe bẹ́ẹ̀ torí náà ẹ dákun gbogbo tó ń kálukú wa bá ń ṣe tí wàá sí ọ̀wọ́ ìtí tẹ́lẹ̀ ọlọ́mọ ti ṣe wàá sí fún wa pẹ̀lú covid nineteen. yìí ọlọ́mọ lágbára àti múyàn láì le torí náà ẹ dákun eléyìí náà ń bẹ nínú ọ̀nà tí àfi fi hàn pé mo nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá mi mùsùlùmí òun ni ká kìlọ̀ ẹni tí ń àìda fàlà àìda èyí táwọn èèyàn bá sì tí ì máa ṣe ní dáadáa ẹgbẹ́ àwọn èèyàn yànjú pé ní a. Ah, gbogbo twenty four hours lẹ́ ń jòkó ńlé nísìn alukurani yín tí ó dùn lẹ́nu yín yìí ẹ wá bí a ti kọ yín ẹ wá bá a ti jọ máa ké àrọ̀nà dáadáa ni ara ń tẹ́ àfi mọ̀ pé o nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ ni ẹ máa dìde kírun lóru ẹ sùn látàárọ̀ náà ni ẹ gbìyànjú nínú tó dáa fún mùsùlùmí náà ni pé bọ́ bá sùn bọ́ bá dìgbà kan kó dìde kọyàn náà fìlà gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ má jọ opportunity yọ lọ bẹ́ẹ̀ gbogbo ń tọ́ ọ̀ráyè táyé òjò orójú táyé òjò ọ̀ráyè ọmọ ọ̀ráyè nísìnyí ọ̀ráyè tọlọ́hún ọ̀ráyè alukurani kọ́dà ẹlòmíì ọ̀ráyè irun ọlọ́run lè fẹ́lẹ́ is opportunity fún ọkọ̀ ojú ẹ̀wọ̀n ọmọ ọ̀la àmì níta ń wí ni pé àwa tí a bá mọ̀ ẹjẹ́ wa náà rí gẹ́gẹ́ bí opportunity gẹ́gẹ́ bí ọ̀nà tá a fi lè fi ìnífẹ̀ẹ́ ọmọ ẹ̀yà wa hàn ká pa wọn máa ṣe ń tọ́lọ́ ń ká sì lé wọn kó ń di ká jìnà kí wọ́n jìnà sí gbogbo ohun tí ọlọ́wọ́ bọ̀ fẹ́ torí pé eléyìí tí ọ̀pá mọ́ tí ò rújú rárá òun ni pé gbogbo ohun ń ṣẹlẹ̀ yìí àfọwọ́fọ́ ọmọ anábì adama náà wà ń bẹ́ o olúwa sọ́nù al-Qur'an al-Karim ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس olùwà ní ìbàjẹ́ ọgbàlẹ̀ ọgbà oko ọgbà orí ọ̀dàn ọgbà inú omi bí máa kásábàt àìdìnnà pẹ̀lú àfọwọ́fà ọmọnìyàn pẹ̀lú táwọn èèyàn fọwọ́ ara wọn fà ní torí náà àrọ gbogbo pàtàkì jùlọ gbogbo àwa tọ́lọ̀ ń bá ti ní á mọ̀ pé ọlọ́run fẹ́ nǹkan báyìí ẹ̀gbọ́njọ jẹ́ páwa nìkan bá a ti ń da ṣe tẹ́lẹ̀ ni ẹ̀já pè àwọn èèyàn lásìkò tá a wà yìí bó ṣe lórí fóònù ni bó ṣe true messages ni bó ṣe tú gbogbo gbogbo any means téèyàn bá fi lè páàsì mẹ́sẹ̀gì séèyàn a nǹkan báyìí dẹ́ ẹ máa ṣe ọlọ́run fẹ́ a nǹkan báyìí tẹ́ ẹ ti ń ṣe ọlọ́run ọ̀fẹ́ ẹ ẹ rí i pé bó báyìí pé bọ́lọ́run ó ti pa gbogbo ayé rẹ bó ń kálukú ọmọ ti lọ náà ní tí ò ní sí pé kálukú ń prepare kalẹ̀ àbí tá ń prepare pé covid nineteen ń bọ̀ kò sí. Si kódà òfin má bí oṣù kan nàìjíríà lónìí à ń gbọ́ pé ń ṣẹlẹ̀ ń lùkàn ní bí tó pé ọlọ́run dá wa sí kò ní dọ́dọ̀ wa bẹ́ẹ̀ là ń bìhéèvù torí náà eléyìí tó lẹ́kọ̀ọ́ fún wa ká fi mọ̀ pé ní bọ́lọ̀ ń bá ṣe tán tí ó ka gbogbo ayé tí ó ka gbogbo ẹ̀ ńlẹ̀ wẹ́rẹ́ báyìí náà ni o kò tó wá di pé yóò dìgbà tí ò ní bá mọ́ kó ń kálukó múra sẹ́sẹ̀ ọlọ́run ká múra sí ìtẹ̀láṣẹ ọlọ́run ká jìnnà sí tako àṣẹ rẹ̀ ìgbérùgbọ́n rí ìṣemutómutó ìṣe bí ìgbà tí ọ̀sọ́lọ́ tí ó mú ni ẹja fọwọ́ rẹ̀ bọ́ sọ o ẹja sọwọ́ ẹja sọgbẹ́jẹ́ mọ́wọ́ kágbàpá lọ́lọ́wọ́ ọba kan tí ń wò wá tí ń rí wá àtẹni tí ń ṣe tiẹ̀ ń kọ́kọ̀ àtẹni tí ń ṣe ti ní gbangba gbogbo ohun tó ń ṣe tọ́lọ́wọ́ ọba ọ̀fẹ́ lákùnjáwọ́ ń bẹ ọmọ ìyá mi mùsùlùmí ní ìparí àbí ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí subhanahu wa ta'ala òun náà ni bànàbùwà muhammad sallallahu alaihi wa sallam ti ròyìn rẹ̀ ànábìà ni la malja minka illa ilayk wọlọba tó yẹ pé níbọ̀ bá lé ni kò síbi téèyàn ọ̀sà lọ àfi kó tún sáwá bọ̀ ẹ̀dá ni pé bọ́ bá lé èèyàn yẹn asákò lọ́dọ̀ rẹ̀ nígbà tí ọba ti rí èèyàn mọ́ yọ padà lẹ́yìn èèyàn ọlọ́run ni bọ́ bá lé èèyàn kò síbòmíì tó sá lọ ó tún sá padà wá bá náà ni olúwa sá padà wá bọ̀ ọ́ lọ́ndàkùn mọ́sá wàánú ṣe wá o wàánú ṣe gbogbo ayé wàánú ṣe gbogbo mùsùlùmí ní pàtàkì ọlọ́mọ́sá bá wa gbé àdánwò yìí mọ́sá bá wa ká kó nílẹ̀ mọ́sá dá làáfíà mọ́sá dá ìfọ̀kànbalẹ̀ ìrọ̀rùn ọlọ́mọ́sá dá padà sínú ilé wa sí àwùjọ wa sínú ìlú wa sí gbogbo ayé wá ṣe rọrùn fún wa tá a fi máa tẹ̀ láṣẹ rẹ̀ tá a sì fi máa jìnnà sí ohun tí ó ṣe léèwọ̀ fún wa ọmọ ìyá wa tí ọmọ máa ràn kí a bá gbogbo mùsùlùmí sọ̀rọ̀ yìí náà ọlọ́nkọ́sọ̀n náà lẹ́sàn dáadáa o gbogbo ìtì àwí náà ọlọ́nkọ́jú ọ̀sẹ̀ nìkọ̀ọ̀kan wa láǹfààní hádà wàlláhu àlám وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين